ẹ káàsán ẹ pọ̀lẹ̀ ẹ kálẹ́ níbikíbi tí wọ́n ti ń gbọ wa mo kí ẹ̀yin ọmọ kóòtù ìjúre mo kí yín nígbà ilẹ̀ odò àgbéwà o kò ní bọ̀dàlẹ̀ mo wà ní sáìdì Òṣòdì ní Èkó. ó ní kankan tí fẹ́ fi hàn ẹ̀yọ̀mọ́ kóòtù ìjírí. ṣe rí ojú ọ̀nà tó sọ pé àwọn ń ṣe ṣe rí ojú ọ̀nà tó sọ pé àwọn ń ṣe ẹ ojú ọ̀nà ẹ̀mí fẹ́ fi wọn gbogbo everybody wò lójú àwọn ìyá wa tẹ́ ń rí lójú ọ̀nà lójú àwọn bàbá wa tẹ́ ń rí tó ń tajà lójú ọ̀nà tó bá lè wá nǹkan tó máa jẹ tó bá lè wá nǹkan tó máa mu wọ́n ti bèlè pé ìjọba ilẹ̀ Ọ̀ṣọ́dì nǹkan dáadáa ló ń ṣe ẹ wò ẹ wò ojú ọ̀nà yẹn dáadáa ẹ wò ẹ wò lọ́tún tẹ̀dẹ̀ wò ló sì ṣe rí ojú ọ̀nà tó sọ pé àwọn ṣe yìí wọ́n fi convince àwọn ìyá wa àti àwọn bàbá wa ni especially àwọn ìyá wa tó ń tajà lójú ọ̀nà yìí ní pé iṣẹ́ takuntakun náà sọ pé àwọn ṣe o ní pé tẹ wá dìbò fún wọn ní twenty twenty three ojú ọ̀nà tó dẹ̀ ṣe yìí kò lè last no less than six months or seven months tó máa fi bàjẹ́ and then àwọn tó ń gbé project fún these people they are ready to do the work but iye owó tó gbé fún wọn láti fi ṣe ojú ọ̀nà ó ti wà less tí orí nǹkan tó ṣe sójú ọ̀nà so who is deceiving who who is deceiving who who is deceiving who ẹ wo ojú ọ̀nà tó sẹ́gbà wọn ṣe ẹ wò ẹ wo ojú ọ̀nà tó sẹ́gbà wọn ṣe lójú ara wọn àwọn ń ṣojú ọ̀nà nìyẹn lójú ara wọn ọ̀ ń ṣojú ọ̀nà nìyẹn ẹ wo ojú ọ̀nà ọ̀n deceive ara wọn ọ̀rọ̀ bí àwa ọ̀n deceive ọmọ pé ara wọn lọ́ ṣe kí ni non deceive lọ́tún non deceive ló sì eléyìí tọ́jà ṣe yìí ọ̀n ṣe sábò ara wọn ni nítorí kí ni títí wa kọ́ ló ń ṣe yìí títí wọn gangan òun ló ń sọ pé òun ló ń ṣe.